Don't fear. Whatever you want is what you should ask. Eh, there was a boy going to the airport. Ẹ̀yin tẹ́ bá airport. Tell bàbá. Bá aeroplane. Buy this kind of aeroplane for me. Show my mọ ni? Òkú my mọ gọ̀. Hey my iye I'm on. ohunkóhun tó ń bá béè lọ bàbá that anything he demand from the father. ló lè ṣe fún un. can do it. ọ̀pọ̀lọpọ̀ wa là ń fojú ojú tẹ́ńbẹ́lú la fi ń wọ lọ́hùn. many of us we look down upon our God. now say ah is this possible. ṣé yẹn wàá lè kó inú ìyá yìí ni. can somebody now in this nation. abẹ́ ẹ̀ mọ bí kan ṣe rí ní nàìjíríà ni. Ah, ah. Can, don't you know how things is in Nigeria now? Ọlọ́run tó ń Nigeria. Amen. Ọlọ́run àgbáyé ni. Your God is not a Nigerian. It's an international God. Nǹkan bá ń fẹ́ ni kò béèrè. It's whatever you want that you ask from God. Ẹlòmíì máa sọ fọ́lọ́run pé kó fún un lówó tí ó fi sanwó lé. Some will now be asking for rentage. Ẹlòmíì máa ń bẹ̀rẹ̀ lọ́lọ́run pé Ọlọ́run fún mi nílé tèmi. Some will now be saying God give me my own house. yóò sì dá méjèèjì lóhùn. and we answer the two of them. gẹ́gẹ́ bí ìbéèrè tó bá ti béèrè. according to their request. àbí ṣé àwa ọlọ́run là á bu ni pé. is it is God at fault? Eh? ohunkóhun tí a bá ń fẹ́. whatever you desire. ó ní kẹ́ ẹ máa béèrè. he said ask. kẹ́ ẹ máa béèrè. ask. òun ó sì fi fún yín. and I will give it to you. èmi ò ń béèrè nǹkan kékeré lọ́wọ́ ah, lọ́wọ́. don't ask for small things I know my God. Ọlọ́run alágbára ni. Is almighty God. Kò sí tí o lè ṣe. There is nothing he cannot do. Kò sí tí o lè fi fún mi. There is nothing he cannot give me. Ẹ wọ̀nyí sókè. Lift up your hands to the Lord. Whatever you desire. Ọlọ́run ṣe jù bẹ́ẹ̀ lọ fún God will Hi guys, this is Emeka Anslim and I welcome you to my YouTube channel. I just want to say thank you for always coming back and back again to my channel to watch my content. I really hope that it really been a blessing to you. All right, let's get back to this video and be blessed. Cheers. There for you. Ẹ Amen. And it's your back padà ẹ Amen. If you are sure you are coming back with your testimony, say a very powerful amen. N tí mo ń gbìyànjú àti ṣe ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ Ọlọ́run yìí. limit God. Ẹ tún wo Kọ́rìntì Second Corinthians. Chapter nine verse eight. Second Corinthians. Gbogbo orí ọ̀fẹ́ pọ̀ sí fún yín. That you. Pé ẹ̀yin. You. Ẹ̀yin. Always. Ní gbogbo ìgbà. Occasionally. Nígbà tó àníṣẹ́kù. In all things. Nínú ohun gbogbo. May abound. to every good work. There shall be no more dry season in your life. You will not lack. You will not wear. Why? ọlọ́run ló sọ bẹ́ẹ̀. God it. àlọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. God said it. kì í ṣe ìkọ́nọ́mì orílẹ̀-èdè ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀. it's not ọrọ̀ ajé nàìjíríà it's God. That... gba Ídẹ́nì tó kọ́kọ́ dalẹ̀. if you see how God created the garden of Eden. nínú Genesis orí kejì. in Genesis chapter àyè fún ènìyàn kan. all good things that God created just for one man, omi wà ń bẹ. water. àwọn koríko tó dáa wà ń bẹ. good vegetable. àwọn. ọlọ́run ò fẹ́ kí ìyà jẹ wá. God doesn't want us to suffer. Ó fẹ́ ká mọ bó ń ṣe tóbi tó nínú ọ̀rọ̀. He wants us to know how rich he is. Ẹ wọ bẹ̀. Enter that house. Inú ilé rẹ̀ ló ń fi gbogbo nǹkan tó ní gbogbo ìní rẹ̀ ló fi ń decorate ilé ẹ̀. he uses everything out of God that we serve. bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan pátápátá ló ní ọ̀nà téèyàn lè gbà. but the truth is that anything you want there is a way. ẹni tí ò bá mọ̀nà. if you don't know the way. èè e lè débi tó ń lọ. you can't get to where you are going. ẹni tí ò bá mọ̀nà. if you don't know the way mọ̀nà. if you don't know the way. ló mọ̀ ń sunkún. you will weep. bẹ́ẹ̀ bá rí táwọn èèyàn ń sunkún. when you see people weeping. anime ti a mọ tí màá ṣe mọ. I say I don't even know what to do again o. ètò ìfà tó fi ń sunkún ni pé kò mọ tó o ṣe. when you know what to do you be smiling. àwọn èèyàn máa ń bí mi lérè pé ah, gbogbo balẹ̀ ń rẹ́rìn alákùnrin wa. The children used to ask, hey, Daddy, you know what to do. You don't need to weep. Ẹ̀rín ni ó máa rìn. You will be laughing. Ní gbogbo ọjọ́ ayé yín tó kù all the rest of your life. ẹ̀rín lẹ mọ̀ rin. you will be laughing. ẹ̀yin ẹni yín ò ní dópin o. your laughter will not come to an end. ẹ̀rín yín yóò di ìfòsókè láìpẹ́. bí lérè pé mọ́ pé kí ló ń ṣe yín wọ́n máa bẹ́ lérè pé kí ló ń ṣẹlẹ̀. no longer a ya sorry pé what is actually happening good. kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. what are the steps we are supposed to use okay. no more lack in your life. amen. I say no more lack in your life. Amen. No more emptiness in your life. Amen. No more begging in your life. Amen. No more hardship in your life. Amen. If you believe, say, I believe. I believe. Now, as I round up this prayer, <laughs> I'd like you to believe God and believe in me, his servant. When I say God will bless you, believe it. Because I'm speaking to you by the Spirit of God. If you believe, say, I believe tẹ́ ẹ bá gbàgbọ́ mo gbàgbọ́. your story will change. Amen. I say your story will change. Amen. You know there are people who has put authority on their lips. Àwọn kan wà tọ́lọ́run fi àṣẹ sí lẹ́nu. When Elijah met with the widow of Zarephath. Nígbà tí bá opó he said, Your pot will not run dry. Uh, your vessel will not run dry. Did God confirm it or not? I'm speaking to your life right now. Say, I believe. You will not beg again. You will not beg again. Amen. In the name of Jesus, you will not beg again. Amen. I met a young man many years ago. Mo bá ọ̀dọ́mọkùnrin And I, he was having some crisis and I said, what's your name? He said his name is Godwin. I said, go and start winning. Next I saw him a few weeks after or a few months after. Things have changed. He said, Don't you know me again? I said, I don't know you. Again. Then he introduced himself. Things have changed for him. If you believe, say, I believe. I believe. I said, Things will change for your family. Amen. Things will change for your children. Amen things will change all around you. Amen. I call you blessed. Amen. I declare you blessed. Amen. You are blessed and you're going out. Amen. You are blessed and you're coming in. Amen. You are blessed and all you lay your hands on. Amen. You will wake up tomorrow morning with blessing knocking at your door. Amen. If you believe, shout again, I believe. I believe. You will wake up in the morning with blessing knocking at your door. Amen. If you believe, shout, I believe. I Shall it be? Ben, in Jesus' precious name.